ụ̀kpàa ụ̀kpàa ụ̀kpàa ụ̀kpàa means staff ụ̀kpàa means staff mo rí àgbàlagbà tó mú ọ̀pá dání mo rí àgbàlagbà tó mú ọ̀pá dání